bá gbà lórí ọ̀rọ̀ wíwí wọ́n gba gbogbo ẹ̀ mọ́ra. wọ́n mú mi lọ sílé wọn mo ọmọkùnrin tí ò bá ń ṣe bí ọ̀rọ̀ Kike, bá mi kó àwọn dishes kan bẹ̀yẹn kó dẹ̀ mú tray wá kó jẹ́ ń sàbò oúnjẹ dáàdì. irú òróró wo lè fi sí ilé yìí bó ni wọ́n wà ń gbà tí mo ń sè ájọ wa ń bí kọ́ ni ẹ kàn dẹ̀ kí òróró kan mọ́lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ fi ṣe bẹ̀ fún dáàdì tẹ́ ẹ béèrè lọ́wọ́ mi òróró tẹ́ pé òróró baba gateman ni tábà fi ṣe bẹ̀ fún tún fi nǹkan ẹ̀ ń para dáàdi ò dẹ̀ ń jẹrú òróró báyìí òróró tó bá import wá láti amẹ́ríkà òróró ẹ̀pà òrí dáàdi máa ń jẹ. ṣojú tiẹ̀ fọ́ òòrì ìgbà tí mò ń dà sí. ìwọ̀n ìbéèrè tán bá béèrè lọ́wọ́ èmi lèmi ń dáhùn. gbogbo ojú ló ń ṣàyàn tí gbogbo mú ń fíyàn yìí. ẹ bá ṣàfùn sí ọlọ́run o ládùúgbò bí mo ṣe ṣan ẹran ìtó lóye ń ta báyìí ẹ jọ o ẹ má jẹ́ apadà di o ẹ ṣáà má jẹ́ apàṣẹ. mọ́mí inú mi dùn pé a bá ẹ nílé ẹ ṣe gan-an olúwa ràn yín lọ thank you i'm very grateful ẹ ṣe. mọ́mí ẹ káàbọ̀ mà ẹ kú oríire náà ẹ kú ayọ̀ ọmọ ẹ lẹ̀ dáàdì ẹ káàbọ̀ ẹ ṣe. mọ́mí ẹ kú jókòó ẹ lẹ̀ mà. jùmọ̀kẹ́ wo mọ́mí torí àwọn ni nání tó máa máa tọ́jú ọmọ ẹ̀ bó dẹ̀ ṣe rí wọn yẹn mo ṣe wàhálà kí n torí wọn torí pé amẹ́ríkà ní London ní gbogbo ẹ̀ làwọn ti máa ń lọ tọ́jú ọmọ gbogbo àwọn ọmọ president governor àwọn ló máa ń ló máa ń tọ́jú ẹ̀ olóríire àtòyà àwọn in short sa àwọn ọmọ olóríire làwọn sábà máa ń tọ́jú ó fi hàn yí pé olóríire ni ọmọ rẹ àwọn ló máa máa tọ́jú ọmọ rẹ. ẹ kú ewu ọlọ́run á wò ọlọ́run á dá sí o. ìwọ lọ sí orí òkè kan lọ yàrá mọ́mì kẹ́ ẹ tó bẹ̀ ṣe dáadáa. mọ́mì ó yẹ ń yàrá yín mà. ẹ lẹ́wọ̀n. madam ó yẹ kọ́mọ yẹn lọ sùn. kò sí que mo fẹ́ má ṣe jẹ́. mo insist ó yẹ kó lọ sùn iṣẹ́ mi nìyẹn jẹ́ kó lọ sùn. gbé fún wa gbé fún wa. ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ṣe é bó ṣe ń ṣe jẹ́ ẹ jẹ́ kí n gbé lọ ẹ jẹ́ kí n gbé lọ. gbé fún wa. Mm-hmm. èmi àti ẹ yẹ ká ti ká mojú ara wa <laughs> mm-hmm. <laughs> thank you. ẹ kú jòkó. ẹ ṣe dadi mo ní ṣe àjáde mọ́. lọ́dún níta kí n fi ṣẹ́tù pẹ̀lú àwọn ará bíi. ọ̀dà sàn ọ̀dà. dadi ẹ ẹ bá mi sọ pé màá gba nani now mi ò need nani i can take care of my child mo lè tọ́jú ọmọ mi. jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́ mo lọ gba nani fún ẹ kó o bá lè ní àlàáfíà ni kó o sùn kò jí kò jẹ́ kó má ṣe wàhálà kankan ni mo fi lọ rè gba nání yẹn fún ẹ dẹ̀ jẹ́ kí n sọ fún ẹ wàhálà tí mo ṣe kí n tó lè gẹ̀ẹ́tì irú màdámù yẹn kì í ṣe kékeré o sálárì tó máa ma gbà ó ju ti eh, ọ̀gá iléeṣẹ́ mi ń gbà ó dùn mí pé o appreciate nǹkan tí mo ṣe. ẹ wo bó ṣe gbọmọ lọ́wọ́ mi. bó ló ṣe gbà. wọ́n jẹ́ gbà. kó dàgbà bó ṣe yẹ kó gbàlú ẹ lọ́gbàá yẹn iṣẹ́ tó ń lọ fún nìyẹn bí mo ṣe sọ fún yẹn ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ one two nìyẹn àwọn mẹ́tò pípọ̀ jù. mo lè tọ́jú ọmọ mi. wà á tọ́jú ẹ̀ Jọmọ̀kẹ́ wà á tọ́jú ẹ̀ àwọn tó máa máa ṣe wàhálà ẹ̀jù nìyẹn gbogbo ìgbà tí àwọn bá ń ṣe wàhálà ìwà jókòó lẹ́gbẹ̀ẹ́ mi bí. mo fẹ́ lọ wo. wá wá wá jókòó jókòó jókòó tí mo bá ti bá ẹ sọ̀rọ̀ máa gbọ́ tí mo bá ti bá ẹ sọ̀rọ̀ máa gbọ́. Ah, ah. ó dùn mí pé o fẹ́ appreciate gbogbo nǹkan tí mo ṣe gan ah, kí ló dé ehm, kó o máa jókòó lẹ́gbẹ̀ẹ́ mi súnmọ́bì súnmọ́bì súnmọ́bì súnmọ́bì mo sì fẹ́ ni súnmọ́bì jókòó lẹ́gbẹ̀ẹ́ mi ó mọ̀ pé mi ò sábà gbélé ìwọ̀n àsìkò tí màá bá lò nílé yẹn wàá wà pẹ̀lú mi mi ò fẹ́ bẹ́ẹ̀ o wò ó màmá yẹn ó máa tọ́jú ọmọ ẹ̀ ó máa sì mọ́ kí wọ́n kàn máa gbádùn tiẹ̀ bí ó máa kẹ́dùá kí wọ́n sábà ní ọlọ́jọ́ ọmọ gbà lọ́wọ́ bó ṣe yẹ kó gbà nìyẹn iṣẹ́ tiẹ̀ nìyẹn. non. Mama, mo ní kí n gbé wá sókè mo kàn doze off níbi by mistake. Mo ní pé tó bá ṣe díẹ̀ máa gbé wá sókè. O ní kó gbé wá sókè. Tó ti sùn lọ ń bì báyìí. Tọ́mọ yìí wọ́n parí tẹlifíṣàn ó sì ń sùn ha ọmọ pọ́mọ yìí ọmọ gidi ni ṣá kì í ṣe bèbí ìtàn wáyìn. ṣe kó mú mi ní ilé dáadáa. ẹ bàbá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ mo ti ń tọ́jú ọmọ kan tó bí ẹ èmi ló bá sọ pọ́ ọmọ ẹ ni irú àṣà pálapàla wo nìyẹn àṣàkàṣà èmi ṣáà ni mo dánmọ́. ọmọ mi ṣígi mi. ìmọ̀ ìlera ọmọ yìí nínú. bí àwọn òṣìṣẹ́ chief ṣe ń wà sí mi àbí executive director náà rán wọn sí mi. tó o bá tiẹ̀ gbé pẹ̀lú wa ṣe báwọn náà sọ sálárì àwọn òṣìṣẹ́ tilé àti ti ọ́fíìsì. ìgbà tó wọ́n rí pé mo lóyún inú bí wọn gan-an inú wọn ò dẹ̀ dùn wípé mò ń gbélé chief pẹ̀lú inú wọn ò dùn rárá. bàbá wọn ṣe báyìí ń bí o irú nǹkan báyìí ló máa ń bí dádì nù o kọ́ bá fẹ́ já pépà lẹ́bi ọmọ kékeré kí ni ká ti gbọ́. ṣé mi ló ń bá sọ̀rọ̀ báyìí ṣé kò ṣe pa rẹ̀ òyà. tara yín ni mo dẹ̀ sọ fún yín o kí ni ká ti gbọ́ pé dádì lé yín síta nítorí pé já pépà lẹ̀ ẹ́ tí ni mò ń sọ fún yín torí irú àwọn báyìí ló máa ń bí dádì inú dádì dẹ̀ máa rò pé mi ì sọ fún yín ni kẹ́yà aṣa gbogbo pépà yẹn ò kẹ́ ṣáá o. Translate. Ẹ̀sì jẹun pọ́nà mi nà. Mi ò ná appetite. Kẹ̀yàwó appetite yìí yẹn kẹ́ rí ni. Láyé tọ̀gbẹ́lẹ̀ wà yìí. Ìwọ̀n oúnjẹ tọmọlúwàbí bá máa jẹ báyìí òun ló ń bù bí. Kẹ̀wá appetite yìí yẹn kẹ́ rí ni mà. Àwa òun ṣe oúnjẹ báyìí ń bí. Tí dáàdì bá dẹ̀ dé, wọ́n máa wọ́n máa bínú gan wọ́n náwọn ará Ethiopia wọ́n ń gbé báyìí wọ́n ń gbé báyìí àwa dẹ̀ rí náà wá ń pèsè ẹ̀ bí wú báyìí tá à ń wú báyìí bá mi mi ò ń ààrẹ lájá ń bí tí dáàdì bá dé wọn á sọ̀rọ̀ and bá dáàdì ṣe owó wọn báyìí o kẹyà wá appetite ní tó sọnù kẹjẹ kẹjẹ ni o kẹkẹjẹ kó rà ṣe báyìí bí. nígbà yẹn gbogbo ẹ̀ ò tiẹ̀ yé mi mo mọ̀ pé mo ti ní àrùn ọpọlọ rí ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ nílé chief wọ́n hùwà bẹ́ẹ̀ tí kan bájà lórí tó rò pé òun ọmọ mi wá jẹ́ gẹ́gẹ́ bíi tọ́ tó máa bá ṣeré òun kí ni aago wí fún hm? ọmọ yìí láti máa sùn nídà yìí. ohun mi kí n bọ́ ọmọ mi ṣeré ni ṣé problem wà kí n má tó wa bọ́ ọmọ mi. don't you dare talk to me like that ta ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ò kì í ṣe àwọn nani oníbíkọ́ méjì àbọ̀ tó ń gbà fún mi I happen to be London trained and mo ti ní thirty five years experience. ẹ wo kò tẹ̀ ṣé tó kàn pẹ̀lú thirty five years. now shut up there young lady don't you dare talk to me like that. náà gbọ́ mọ́ mi fún mi. mi ò gbé fún yín ohun mi kì í bọ́ ọmọ mi ṣeré. mo ní kí o gbé ọmọ mi fún mi. gbé ọmọ mi. dé gan lọ ṣé mo ò lè fọmọ mi ṣeré ni. ẹ ṣé èmi ló bá sọ̀rọ̀ lẹ́yìn mo ò mọ kí o fẹ́ pariwo ni young lady àsìkò ti tó tí òun náà máa

máa bè lọ́wọ́ ẹ pé kí ló ń ṣe ẹ́ tí wọ́n kẹ́ kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ ṣé ayé ló rò ń jẹ ìbáyìí okay you think you have moved on then àwa yòókù máa dùn sójú kan <laughs> ah, Jùmọ̀kẹ́ <laughs> no no no no no sorry Jùmọ̀kẹ́ i'm so concerned and worried about you Jùmọ̀kẹ́ now wẹ́ẹ́ dúná ta ló bímọ fún. kí ló kàn ẹ́ pẹ̀lú ẹ tí mo bá bímọ fún. tó kàn mí tó bímọ fún. ọkọ ẹ̀ as of today ọkọ ẹ̀ by the grace of God èmi sì lọ́kọ ẹ. mi ò kí mo ní mi ò ṣe mọ àbí ṣe dandan ni. okay now Jumoke now for how many years now ni wọ́n ti fi ilé popsi ẹ̀ àti mopsi ẹ̀ sílẹ̀ ká tiẹ̀ gbọ́ pé òun bá arówólò ṣiṣẹ́ bó tún wá move lọ sínú ilé ẹ̀ ẹni tí ò níyàwó ńlé the whole world sees you tongues are wagging kò sí nǹkan tó wọ̀ ti sọ pé tí mi ti kún ọ̀rẹ́ ìfi don't work out on me. ó ti bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́. ẹ bọ̀ wọ́n náà mọ̀ mi. má sikẹ́ ọmọ mi jọ nítorí ọlọ́run. sikẹ́ ọmọ ẹ. now that man that chief arowolo is a very dangerous man. èèyàn burúkú gbà. mo sọ fún ọ̀rẹ́ mi torí fowl torí business deal tó wà láàrin popsi ẹ àti chief arowolo pé ṣé àsọdẹ wà ń bẹ̀. jùmọ̀kẹ́ a lot is wrong o rí kinní yìí o rí ojú ẹ ò ṣí sí gbogbo tí mo sọ yìí. mo kọ́ mọ̀ kó tó rọ̀ pẹ̀lú ọ tó rọ̀ pẹ̀lú mi. yes èmi. kọ́kọ́ kọ́ máa. àbí kí ló dé má pa olè yẹn lórí ọ. pa olè mi ó mọ̀ mí o ó yá jàgàjọ máa pa olè. ó fẹ́ pa olè èmi olè. kí ló dé. wò ó ní kò ṣọ́ra ẹ fi mí sílẹ̀ ibi tó bá ń dé màá mọ̀ wáyé o. now i know you are a very shameless woman. o lójútì tó bá tiẹ̀ máa fẹ́yàn ká tiẹ̀ gbọ́ pé òfin mi yìí lẹ̀ wàá tẹ̀ lọ fẹ́ a more corporate looking guy kò ṣe ọ̀rẹ́ pop sí ẹ ọ̀rẹ́ bàbá àgbàlagbà. lẹkọọ sọrí ẹ. àgbàlagbà. sọrí ẹ tó mọ pé mi tó bá mi dé ni mo wà yìí sọrí ẹ o. olólọmọ yìí olólọmọ yìí. I should leave you alone. I will leave you alone. Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́. Ojú ọ̀nà máa ja. Kí o tó ṣe ojú ọ̀nà ja. We shall see ọ̀rọ̀ ọkọ lọ́rọ̀ ìfẹ́ o. I give you the last opportunity kó kó wá padà wá sílẹ̀ in one week. gbogbo àsìkò kéékèèké tí n bá jàjàrí lò pẹ̀lú ọmọ mi inú mi máa ń dùn chief òun jókòó sílé bíi ti tẹ́lẹ̀ mọ́ wọn kì í dúró tì mí. nìkan náà fi mí lọ́rùn sílẹ̀. hello Jùmọ̀kẹ́. hello daddy ẹ kálẹ̀. ọmọ ńkọ́. ó wà ń bẹ̀. ṣé kò sí problem. kò sí problem àfi màmá nani yẹn ni. wọn wọn jẹ́ ń bọ́mọ mi ṣeré wọn jẹ́ ń ṣe anything wọn máa máa gbà lọ́wọ́ mi every time wọn tẹ̀ jẹ́ kó spend time pẹ̀lú mi. Jùmọ̀kẹ́ ó sáà láìkí wàhálà mọ̀mọ́ yẹn ń pàfọ́ọ̀mù díútì tiẹ̀ ni n tó ń gbowó lé lórí nìyẹn n tà ń sanwó fún nìyẹn fún àṣẹ kó gbọmọ kalẹ kó máa ṣeré ni kíwà tó bẹ̀rẹ̀ wàhálà wo èmi ò fẹ́ wàhálà kankan fún kí n tó ni. dádì mo fẹ́ Don't yín Daddy, daddy, daddy, all the time èwo ni kí ká gbàgbọ́ o èwo ni ká mọra wa sí ọkọ ni àbí eh, dádì ah, mi ò kàn understand ẹ báyìí mọ́ tó ṣẹlẹ̀. dúró dúró dúró dúró ná. ẹ kí ló kàn pẹ̀lú ariwo náà ní wà ń bẹ̀ ọmọ ọ̀dọ́ wà ń bẹ̀ ó ṣàfẹ́ ló fẹ́ kọ́ ọmọ wàhálà ara rẹ̀ ẹnu àsìkò tó tún wà pẹ̀lú mi tí mo find time láti bá ẹ sọ̀rọ̀ ó ṣàtò fẹ́ máa lọ dára ẹ láàmú. ẹ má bínú nǹkan tí mo sọ ni pé àtìpá tí mo ti bímọ ẹ ẹ kì í dúró tì mí mọ́ bíi ti tẹ́lẹ̀ ẹ ẹ tẹ̀ tún láyé jókòó tó ọmọ yẹn gan-an. ó ṣáà mọ̀ pé mo gbọ́dọ̀ ṣiṣẹ́. o ti ṣiṣẹ́ ṣiṣẹ́ owó tẹ ní ẹ ṣé kò tí ì tó ni. <laughs> jẹ́ kí n kọrin kan fún ẹ wọ́n ní owó tá a nílẹ̀ tá à ń ṣiṣẹ́ kún owó náà ò lè parọ́ ebi <laughs> ọ̀fẹ́ kó parọ́ lé o torí ẹ̀ náà láti fi ṣe owó tá à ń sá fún nani o ń bò láti rí ibẹ̀ náà láti rí lọ́wọ́ lẹ máa wá dé báyìí. ọ̀dà ẹ máa retí mi in another two three days kẹ ẹ expect mi. mo tẹ́ bá dé bá mi bẹ̀rẹ̀ náà nìyẹn kó máa jẹ́ kí n bọ́ ọmọ mi ṣeré. wọn bá ṣeré wọn bá ṣeré tó ni. èmi èmi ni mo fẹ́ bọ́ ọmọ mi ṣeré. ẹ jọmọkẹ́ ó ṣáà láìkè wàhálà ó ìgbà tí mo bá dé a sọ̀rọ̀ káwọ ìgbà tó bá lè aláwọ rẹ láti máa bá ọmọ yẹn ṣeré. ẹ ṣe sà. dáadáa. Ẹ tún kẹ́. Ó dàbọ̀. Ó dàbọ̀. <laughs> jòmọ kẹta ó ṣàfẹ́ràn wàhálà mọ dára ẹ láàmú wọn jẹ gbẹdọ wọn jẹ bá ṣeré ilẹ̀ náà pàfọ́ọ̀mù títí 哦。 wọ́n jí mi lọ́mọ gbé. ọ̀rọ̀ náà tẹ̀ yé mi kí ló dé táwọn máa fi jí ọmọ báwo ló ṣe kọjá lẹ́nu gate chief dé mo bínú sí mi ọlọ́pẹ́ ọlọ́pàá wa àwọn ọlọ́pàá ṣèwádìí ọláìlé kan ló jí mi lọ́mọ pé mo tuntun pàdánù ọmọ mi kí ló ṣe mí má má ṣe é. again odidi ọmọ nínú ilé kí kí ló ṣe kí lè ṣe ṣe kí lè ṣe ṣe sọ fún mi kí ni ìdílé ṣe ṣe. dadi ìgbà tí mo bá yín sọ̀rọ̀ lálẹ́ àná tí mo sọ fún yín pé mo pariwo mm-hmm. lókè. Mm-hmm. mo ń bọ̀. wọ́n so màmá. Gbàrẹ́ náà ni wọ́n fi gbé tọ́jú wọn pọ̀ fún òtí lọ́wọ́ mi. Nínú ilé. Owó ni ó wà, wọ́n fẹ́ gbowó lọ mi. Mo dẹ̀ rẹ́dì láti fún ọ. Kí wọ́n sábà ti pa ọmọ ọlọ́mọ lára tèmi nìyẹn. Ó fẹ́ gbowó ni. Ẹjọ́ torí ọlọ́mọ, ẹjọ́ torí ọlọ́mọ lọ́wọ́ ìjọ ìjọ kó bá mi pada. wọ́n mi padà. ó tó sí. ayé ìjọ. àná jọjọ ó. ronú rẹ wò kó tó ṣe ronú rẹ wò kó tó ṣe ronú rẹ wò ṣe o kó tó ṣe o ronú rẹ wò kó tó ṣe. gbélé kan lọ sílé ẹjọ́. oníkálukú ṣáà ń rojọ́ sọ̀tún rojọ́ sósì gbogbo ẹ̀ ò tiẹ̀ yé mi mọ́ chief den tẹnu mọ́ wípé kí n má sọ̀rọ̀ jù tí n bá délé ẹjọ́ torí pé mo ti ní àrùn ọpọlọ rí àti wípé kí n má mẹ́nu bà wípé lẹ́kọ̀ọ́ bá mi ní àṣepọ̀ ìgbà tí mo dé láti hospital àmọ́ èmi rò wípé tí ọ̀rọ̀ bá ti dé ibi tó dé ó dáa kéèyàn sọ tòótọ́ bóyá ó lè help ààrẹ ojútùú ọ̀rọ̀. olúwa mi mi ò jẹ̀bi pẹ̀lú aláyé lórí ẹ̀sùn tó fi kàn mí wípé mo jí ọmọ gbé èmi ò jí ọmọ gbé o Olúwa ọ̀dẹ̀ ní fi mí sípò tí màá jọmọ gbé lóòótọ́ ni márèjì mi àti Jùmọ̀kẹ́ ò lọ bó ṣe yẹ kó lọ mọ́ Jùmọ̀kẹ́ tàdé ń sọ̀rọ̀ ẹ̀ yìí ilé rẹ̀ ló ti jáde wá wọ́n fowó tọ́jú ẹ̀ wọ́n ṣèkẹ́ ẹ̀ tí owó òjọ́ lójú àmọ́ ohun tó wá jẹ́ ẹ̀hónú mi ni wípé gbogbo ìgbésẹ̀ tí mo gbé láti save marriage wa ni Jùmọ̀kẹ́ ò bá mi cooperate mo ṣe ní ti ẹlẹ́gbọ̀ndé ti ọ̀rẹ́ pàápàá jùlọ ọkọ tí Ọlọ́run yàn fún ní èmi gbogbo ọ̀nà yìí òun Jùmọ̀kẹ́ ohun tó wá dùn mí jù ni wípé pẹ̀lú gbogbo làálàá mi lórí Jùmọ̀kẹ́ ó wá pàpà wá lọ fẹ́ bàbá àgbàlagbà kan kò dẹ̀ ń ṣe bàbá àgbàlagbà lásán ọ̀rẹ́ bàbá ẹ̀ tímọ́tímọ́ tí wọ́n tún jọ ń ṣe business ni so olúwa mi èmi ò mọ̀ kán wọ́n pa wọ́n ń gbé ọmọ wọ́n ń jí ọmọ gbé rárá rárá bó ṣe jẹ́ ní olúwa mi. olúwa mi investigating officer idama kí ni nǹkan tí ẹ lè rí sọ fún ilé ẹjọ́ yìí pé ẹ rí pàtó nínú àwọn investigation yìí tẹ́ ṣe. olúwa mi my lord investigations wa fi hàn pé ọ̀daràn yìí ṣì ń bínú sí ìyàwó ẹ̀ I mean his ex-wife nítorí pé ó fọ́ ọ lówó an older man for that matter my lord inú ṣì ń bí gan-an ni. ó dáa kí ni nǹkan tí ẹ lè fi yé ilé ẹjọ́ yìí pàtó tí ó lè fi ìdí ẹjọ́ yìí múlẹ̀ ohun tí a rí ni wípé ọ̀daràn yìí kò forgive ìyàwó ẹ̀ that is his, his ex-wife my lord fún ọmọ fún ọmọ wọn tí ó kú àti wípé the last two times they met were not sweet at all on the night of the of the kidnap kò lè sọ fún wa pàtó ibi tó wà absolutely no alibi kò sí ẹnì kankan that can co co co corroborate where he was that night. my lord ìwọ̀nba nǹkan tí investigating officer ní sọ fún ilé ẹjọ́ nìyí ẹ ṣe. Ah, màmá mo fẹ́ kẹ́ ṣàlàyé fún ilé ẹjọ́ yìí nǹkan tẹ́ ló ṣẹlẹ̀ gan-an lálẹ́ ẹjọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀. ẹ ṣe púpọ̀ olúwa mi ṣeré ní alẹ́ ìjọ yìí pé ti ṣeré mi yìí o I happen to be London trained and I have thirty five years working experience mo ti tọ́jú ọmọ president ọmọ governor ọmọ ministers wọ́n dẹ̀ yàn wọ́n yanjú ṣeré alẹ́ ìjọ yẹn báyìí èmi ti kọ́kọ́ ṣe báwọn olè lówó ló wọlé èkú ti bà mí mo wá ní kí n sá sábẹ́ bẹ́ẹ̀dì kó bàa má rí mi àfi bó ṣe wọ́ mi lẹ́sẹ̀ jáde tó yí mi gbirigbiri báyìí ló bá bẹ̀rẹ̀ sí tọ́wọ́ bọ̀ mí láṣọ tọ́wọ́ bọ̀ mí láṣọ ah you understand what I'm saying ah wọn ò tiẹ̀ ní respect fún irun funfun orí mi rárá. mama yes my dear. mi ò ṣe di àyín tó bèrè lọ́wọ́ yín ní kẹ́dá wọn lóhùn. mo ń lọ́bẹ̀ náà ni mo kàn ní kí n ṣàlàyé díẹ̀ ni kó lè yé yín nǹkan tójú mi rí. ẹ go straight to the point now. Ah, ọlọ́run ò ní jẹ́ kó rírú ẹ o ṣé nígbà tó ń fà mí ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí bà mí fún ọmọ yẹn because ọmọ kékeré kí ló mọ̀ mo wá rò pé hey àwọn wo leléyìí kí ló fẹ́ ṣe nínú ilé àti bó ṣe mọ́ kù ló dè mí lẹ́nu ló dè mí lọ́wọ́ gbogbo ọjọ́ tí mo ti ṣe nani even in in in in London mi ò rí irú eléyìí rí streets of Brixton ni kì í rìn lálẹ́ gbogbo èèyàn mọ̀ mí ẹrù yẹn tó bà mí gan ṣùgbọ́n tó bá ní kí n mú wọn jáde mo mọ̀ wọn. Um, màmá ẹ wo ojú arákùnrin yìí dáadáa ǹjẹ́ ó wà nínú àwọn tẹ́ ẹ sọ pé wá bá yín lálẹ́jọ́ yẹn ẹ wo dáadáa. ṣé arákùnrin tó ṣe mú sòrò tó ṣe rí. objection olúwa mi. you don't have to object to, to what i'm saying now sit down young man. mama. yes my dear. ẹ ti wá kọjá yìí. ẹ wo mo respect nítorí pé ẹ jẹ́ àgbàlagbà ni tí ò bá sí yẹn màá jù yín sẹ́wọ̀n kí ló dé kí ló kàn mí pẹ̀lú pé ẹ tọ́ ọmọ pírẹsidẹ́ǹtì ẹ tọ́ ọmọ gọ́vnà kí ló ìyẹn ló yín sọ ni n tó bèrè lọ́wọ́ yín ò ní kẹ́ dáhùn ọ̀hẹ́s ẹ padà sí lọ́nà tẹ̀ ti gbé ń bọ̀ ó ti yẹ yín wọn pariwo ń bíbà yìí má bínú my dear ìwọ náà dàgbà tẹ bá jẹ ṣé rí ọkùnrin mo rí mo mọ. ẹ mọ thank you my lord mo dúró níbí náà. olúwa mi mo ní àwọn ìbéèrè kan fún witness. go ahead. thank you my lord. mama. <clears throat> London. How dare you? Yes, my lord. I am not màmá London jókòó my dear jẹ́ kí n sọ̀rọ̀ fún mi ò kí ṣe màmá London I happen to be London trained mo dẹ̀ ní thirty five years working experience. mama ẹ ṣe wọ kí ló ń ṣe yín. má bínú my dear. ẹ lè máa sọ̀rọ̀ sáwọn lọ́ọ̀yà ní kóòtù ìjákujàku bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ah, ẹ láti fún ọ lọ́wọ́ tí wọ́n nà án. ṣe é lẹ́yìn eléyìí ìní tún correct mi mọ́. mo ti gbọ́. màá wá fáyà yín nẹ́ẹ̀sì tẹ́lá. mo ti gbọ́ mo ti gbọ́ mi ò ní kọjá àyè mi mọ́. yes. inú mi dùn thirty five years experience àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni. good ìgò ojú yín yẹn ṣe máa ń wọ̀ sùn ṣe máa ń wọ̀ ṣiṣẹ́. on point of correction mi ò wọ ìgò I wear glasses ìgò nǹkan tó ń rọ bíà àbí omi sínú ẹ̀ ẹ má bínú mm-hmm. so glasses yẹn ṣe máa ń wọ̀ ọ́ ṣiṣẹ́. irú iṣẹ́ wo. iṣẹ́ tẹ bá ń ṣe nílé arúgbó oh yes. good ṣe máa ń wọ̀ glasses yìí sùn. ṣé ìwọ rí ibi tó ti ń wọ̀ glasses sùn nígbà tí kì í ṣe polówó ẹ̀ tó ń gbé. Ah. so ẹ̀ ń sọ ẹ́ sìn pé ẹ̀ wọ̀ glasses yẹn sùn lálẹ́ ọjọ́ tá à ń sọ̀rọ̀ yìí ṣé rí alẹ́ ẹjọ́ yìí ara tan bedside lamp baby because a kì í tanná púpọ̀ kí ọmọ yẹn lè sùn ara tan bedside lamp yẹn oorun yẹn ti ń gbé mi lọ díẹ̀díẹ̀ díẹ̀ mi ò lo glasses mi. so nígbà tí ò fi bẹ́ẹ̀ sínú ẹ̀ẹ́dẹ̀ wọ glasses yín sùn so báwo lẹ ṣe wá conclude pé arákùnrin wà lára àwọn tó ń wá sílé arówó lò. ọlọ́pàá ti sọ bẹ́ẹ̀ mo dẹ̀ jẹ́ èèyàn kan tó ní immense respect for the police tọ́lọ́pàá bá ti sọ bẹ́ẹ̀ èmi náà sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ìjọ my dear ẹ bá mi bẹ̀ ibi tó bá gbé ọmọ yẹn tí kò gbé jáde fún mi it is my duty to train that child èmi náà gbé fún pé kí n máa tọ́ ọmọ yìí mo dẹ̀ fẹ́ tọ́ kó yàn kó yanjú torí tí n bá ṣe bẹ́ẹ̀ ibi tí ọmọ yẹn wà ń sìn ah bóyá bẹ́ẹ̀ lè dọ̀tí ọmọ nǹkan tó ọmọ yẹn ò use mọ́ ó lè wà unhygienic tí a bá train ọmọ yẹn dáadáa ń sìn ó lè lọ yẹ jàǹdùkú bí òun náà bá yẹ. objection olúwa mi. you have nothing to object to èmi ti sọ gbogbo nǹkan tí màá sọ so you may sit down my dear. mama. my dear má bínú. ẹ jókòó. ah my lord <clears throat> ah Jùmọ̀kẹ́. Okay fi ọkàn ẹ balẹ̀ nǹkan kan ò ṣe ọpọlọ ẹ o èmi gbà pé orí ẹ pé dáadáa má jẹ́ kẹ́nikẹ́ni kó gìrìgìrì bò ẹ bọ́rọ̀ bá ṣe rí gan-an ni kó ṣàlàyé fún ilé ẹjọ́ ẹni tó fẹ́ dájọ́ náà mọ̀ bí tọ́rọ̀ ń lọ mo kàn fẹ́ béèrè nǹkan kan ni lẹ́yìn ìgbà tó o ti kúrò ní ọ̀dọ̀ Lẹ́kan tó o lóyún tẹ́ ẹ tún wá rìn pàdé kí ni tí Lẹ́kan wí níjọ́ náà. ó bínú gan-an ṣùgbọ́n ó ní òun sì fẹ́ fẹ́ mi. lẹ fi pínyà. lẹ́yìn ìgbà tó o wá bímọ tán tó o mú ọmọ lọ sí park kí ló ṣẹlẹ̀. ó ní pé òun máa gba ẹ̀mí àtọmọ mi ó wá ní pé ká wá sá lọ wọ́n ní yóò sá lọ pé mi ò ṣe mọ́ pé kó má bá tiẹ̀ lọ. o ṣe ẹ̀pínyà níjọ́ yẹn olúkálùkù bá tiẹ̀ lọ. ní ọjọ́ kejì ní alẹ́ ọjọ́ kejì ṣe àlàyé fún kóòtù yìí nǹkan tó wá padà ṣẹlẹ̀ ọjọ́ kejì. alẹ́ ọjọ́ kejì lọ gbọ́ ọmọ mi lọ. ìjọ́ kejì náà jí ọmọ gbé. bẹ́ẹ̀ni. olúwa mi àwọn yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní àjẹ́ké lánàá ọmọ kú lé ta ni ò ṣàìmọ̀ pé àjẹ́ tó ké lànà ló pa ọmọ tó kú lè níjẹ mo dẹ̀ mọ̀ wípé ẹ fi ọgbọ́n àti ọpọlọ àti òye tó yè koro dá ẹjọ́ yìí ẹ má jẹ́ ká pàjù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ tèmi ò jù bẹ́ẹ̀ lọ ẹ ṣe mo dúró ní ìná. Do you have any cross-examination? Yes, my lord. Go ahead. Thank you, my lord arábìnrin jùmọ̀kẹ́ arówólò ó ṣe sọ fún ilé-ẹjọ́ yìí wípé ìwọ àti arákùnrin lẹ́kan ẹ máa ń ríra nígbà kan mo fẹ́ kó ṣàlàyé fún ilé-ẹjọ́ yìí gbogbo ìgbà tẹ́ máa ríra yẹn ṣé òun ló máa ránṣẹ́ pè ẹ́ ni àbí ìwọ ló máa ń lọ bá fúnra rẹ̀ kò sẹ́ni tó ń ránṣẹ́ pé ẹnìkan a máa ń rìnà kúra wa nù. see now ó wá ń lọ accuse ẹ e pé gbogbo ìgbà tó bá rí ẹ lọ́nà ńṣe ló máa ń bẹ ẹ jà ṣé ó kàn máa ń dídì rí ẹ lọ́nà á dẹ̀ bẹ̀rẹ̀ sí í bá ẹ ni. bẹ́ẹ̀ ni olúwa mi gbogbo ìgbà tèmi àti lẹ́kàn ti pàdé ara wa lọ́nà ìgbà tó kọ́kọ́ pàdé mi ní church ó bínú wípé mo lóyún fún ẹlòmíì ìgbà tá à ń ṣe anniversary àkọ́bí ọmọ wa ọmọ tí mo bí fún ó bínú wípé mo lóyún fún ẹlòmíì ó dẹ̀ bá mi jà ìgbà tí mo dẹ̀ bímọ kẹ̀dẹ̀ rèé ó bínú ó bínú rẹ́kẹ̀rẹ́kẹ́ pé èmi àti òun àti fi kọ ara wa sílẹ̀ mo wá lọ bímọ fún ẹlòmíì ó tiẹ̀ tún lérí wípé òun máa gba ọmọ yẹn ni ṣùgbọ́n mo mọ̀ pé kò ní ni. náà arábìnrin jùmọ̀kẹ́ ǹjẹ́ o ti ní àrùn ọpọlọ rí. objection my lord. objection overruled. thank you my lord. arábìnrin jùmọ̀kẹ́ ṣé o ti ní àrùn ọpọlọ rí. dá wọn lóhùn tó bí ẹ. bẹ́ẹ̀ ni olúwa. ó dẹ̀ ti fìgbà kan gbé ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ. bẹ́ẹ̀ ni olúwa mi. very good. client mi sọ fún mi pé ó nígbà kan tó ń wá sílé yín tó dẹ̀ bá ẹ tó ń sùn jíjí tó máa jí ó wá fẹ̀sùn kàn án wípé òun ló máa ń bẹ́ẹ̀ lò pọ̀ àti wípé. o accuse ẹ̀ pé ó fún ẹ lóyún oyún yẹn ló tẹ̀ wá di ọmọ tá à ń wá ń sìn ṣóòótọ́ ni. mi ò rò bẹ́ẹ̀. o rò bẹ́ẹ̀ àbí o lè sọ. So. tó fẹ̀sùn kan client ní pé ó fipá bẹ́ẹ̀ lò pọ̀ tó tún wá yí padà wá sọ pé òòrùn rántí àbó ò mọ̀ ó dá mi lójú pé ìwọ ìwọ ọmọbìnrin o lè ti gbọ́mọ ṣeré lọ kó dẹ̀ má rántí ibi tó fọmọ sí o lè ti gbàgbé ẹ̀ sáàrin èrò ah, àbí kó gbàgbé ẹ̀ sọjá. Ah, irọ́ irọ́ ah, mi ò lè gbàgbọ́ dídí ọmọ ọmọ títí kan mọ́. Jùmọ̀kẹ́ ò lè rántí anything. And ọpọlọ follow any. o ò lè rántí. objection objection my lord. objection sustained. ojú bẹ́ẹ̀ lọ fún jùmọ̀kẹ́ olúwa mi. Um, my lord èmi ò rò pé ó yẹ kí my learned colleague kó rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ báyìí kó tún máa wá tì wá wọnú igbó àti rí òkodoro ọ̀rọ̀ ó kàn fẹ́ máa dọ́gbọ́n yí wa yíwa sósì kíkèsí ẹ lè jẹ ni um, olúwa mi ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ yìí dáadáa pátán ti ń wà ń bẹ́ẹ̀ ẹ wò gbà tọ́mọ wọn kú lọ́jọ́ kìíní àná tó yẹ kó máa pẹ̀tì ìyàwó ẹ̀ kan mọ bọ́jọ́ máa wá solution sí níṣẹ́ ló lu ìyàwó lálùbọ̀lẹ̀ tó lù gidi gan ó tún lu family friend wọn tó wà ń bẹ̀ nígbà tán padà dé hospital ariwo ló bẹ̀rẹ̀ sí pa nínú ward kò tiẹ̀ wò pé àwọn aláìsàn wà ń bẹ̀ tán ní the rest ṣe rí ṣe ló bẹ̀rẹ̀ sí pariwo títí tán fi lè jáde ẹ̀tún wa gbogbo wa ló bá ti pàdé ọmọbìnrin yìí bíi kólu kólu kólu ṣáá ló máa ń ṣe màmá tún wá síbí màmá ní wọ́n wálé wọ́n lọ fáńdù àwọn tó bá wọn lára wọ́n ṣe oríṣiríṣi pẹ̀lú màmá ṣe rí pé pattern ti wà nú ọ̀rọ̀ yìí i mean irú lẹ́kàn yìí kò yẹ kó wà láwùjọ irú wọn ò dá kó wà society ẹ máa fẹ́ rọ ilé ẹjọ́ yìí kọ́ firú wọn pamọ́ kí wọ́n máa da ìlú rú torí tọlọ́run I rest my case thank you. Jídé Jídé fẹ́ kẹ́ máa ṣọ́ arówó lò láàárọ̀ lọ́sàn-án lálẹ́ twenty four seven nine o fẹ́ mọ nǹkan tó ń ṣe o fẹ́ mọ ibi tó ń lọ everywhere every hour on the hour bá eh, àwọn telephone company sọ̀rọ̀ ask for their cooperation mo fẹ́ monitor eh, GSM lines there, landlines there, everything bug everything there is something definitely not right with that man mo fura sí man yìí gan ọlọ́run. a máa lè ga gan-an àti lọ lè jù it will be very very interesting to bá lọ jẹ máa ìlú look at the rifting ǹjẹ́ ó lè ẹ́ fà ṣẹlẹ̀ láyé yìí wọ́n bẹ yàn fún kó má mọ̀ wọ́n rí ibùyàn kó wá lóhùn ọ̀rọ̀ mọ́ look at it at point wọ́n máa yẹn ní ah, kò ṣẹlẹ̀ then the man said no it didn't happen suddenly gbàtí wọ́n máa yẹn tó máa sọ̀rọ̀ ó ní ẹ́ẹ́. Eh, o dàbẹ̀ kó wà confused. mo confusion. kó gbogbo ẹ̀ tiẹ̀ dẹ̀ yé ọmọ kìnnì kan kìnnì kan i mean it's not possible. nǹkan kan wà bẹ́ẹ̀ tó ń fi pamọ́ fún wa. Ah, o ti gbé ẹ very sweet. the instinct on the moon. madam ọmọ kò tó máa ṣẹlẹ̀ a fẹ́ lò ẹ́ fẹ́ràn mi a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ọkọ ẹ̀ I mean your ex-husband pàṣọ dáadáa because he hasn't said anything about the ransom or where the child is so talk to him and find out. ẹ wò ẹ má jẹ́ kó mọ̀ pé àwa la rán yín ẹ mọ ọgbọ́n tẹ́ máa fi rọra bá sọ ẹ ti gbọ́ sergeant wọ́n á mú madam lọ síbi tí ilé gbà lọ́wọ́ sí. èmi ìnọlá lè kọ gbàkọ lọ́wọ́ ta ni arúgbó lò ló bá kàgbá fún wa títí fẹ gbogbo ẹ ẹ báyìí ti bọ́ yẹlẹ ni wọ́n wọ́n sọ kiri wọ́n ni mo ṣu ẹ lẹ́sẹ̀ mo ṣu ẹ nínú mo ń pẹ́ táyà ẹ̀ lọ́ọ̀ ni mo dù táyà ẹ̀ mo dù wọ́n kò ní mà ní fọ́. ìgbà tó yá oríṣiríṣi nǹkan tí ò ní ìtumọ̀ kò bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ mi kò bẹ̀rẹ̀ sí ní wùwà bẹ́ẹ̀ tí nǹkan ń ṣe lọ́pọlọ kò tiẹ̀ bìkítà bóyá ó máa fìyà jẹun o àbí ó máa rán òun lọ sẹ́wọ̀n àmọ́ gbogbo nǹkan tó ń lọ lórí mi ò wípé kí arákùnrin ṣáà ṣàánú kó ṣàánú abiyamọ kó gbọ́mọ mi sílẹ̀ fún mi kó gbọ́mọ mi sílẹ̀ fún mi. lẹ́kàn ṣọwà ṣọwà pa. kí ni business tí mo ní pẹ̀lú ẹ̀ bóyá mo wà kọ́ náà. ok lẹ́kàn jẹ́ ká tọ́ ẹ̀ kọ́ èmi àti ẹ̀ try nǹkan. ṣùgbọ́n má ṣe o mo ti ń ro tí ò bá ṣe ìwọ̀n ló ṣe nǹkan hmm? suppose it's not you. Hmm. tí ò bá ṣe mi mo ṣe nǹkan. suppose it's not me. so ẹ ṣẹ̀ṣẹ̀ mọ yẹn ni gbà tí mo pariwo tí mo kéde pé kí ni ìlú mọ kọ́kọ́kọ́ pa ìpè wọn pariwo mi ni ẹ gbọ́gbà rẹ bẹ́ẹ̀ yà wọ́n kí lọ́ọ́ tún mi wọ́n sọ pé tí ò bá ṣe mi mo ṣe nǹkan suppose it's not me ó ní nígbà tó fọ́ kí wọ́n fọ̀ lè sún ọba ẹ̀ṣẹ̀ tàbí lójú òun ni àbí wọ́n wọ́n wà ìlú ọ̀hún rẹ̀ o wọ́n ní wọ́n fọ̀ mí kí ló dé. lẹ́kọ̀ọ́ sórí ẹ̀ tá a bá padà lọ sí court change everything plead guilty to everything. kémi ọlá lẹ́kọ̀ọ́ sọ pé mo jẹ̀bi ìdílé kò jẹ̀bi. sọ̀rọ̀ pé ó gbogbo ẹ̀ pátápátá. torí wọn kàn ọlọ́pàá yìí ara ẹ̀ fà. ọjọ́ ìwọ ẹ̀ṣẹ̀ bá sì pé ara ẹ̀ yára ẹ ti gbọ́dọ̀ wà wọ́n wà trust me èmi trust you. àwọn adéwé ìyàwó ẹ̀ máa trust ẹ not me ó ṣe mi tí wàá nípa ẹ̀ máa trust ẹ. wọn ni ọkùnrin kan náà ìdílé ọ̀rẹ́ ọ̀ kí ló kí ló kí ló wọ̀ àti àìsàn jẹ́ ká sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀yà wá jẹ́ ká sọ̀rọ̀. my lord submission tèmi ò pọ̀ ṣe ríro ọlálẹ́kan yìí kò ń ṣẹni tó yẹ kó too dangerous to the society ẹ jẹ́ kó to lọ síbi tó kó wà ń bẹ̀ yẹn fúngbà pípẹ́ díẹ̀ bóyá orí ẹ̀ àpè tó bá fi máa padà dé thank you. milord tí a bá wo ẹ̀sùn tí wọ́n fi kan client mi ẹ ó rí i pé àtakò lásán lásán ni wọ́n kàn fẹ́ fi wérọ́ ọmọ lẹ́sẹ̀ kán ba lè. Le fi ṣàkóbá fún ni. ẹ wọ ṣàkóbá fún mi olúwa mi wọn ṣàkóbá kankan fún mi o ah. abẹ́gẹ́ pa ẹ̀rọ agbẹjọ́rò ẹ jẹ́ sọ tẹnu mi ẹ jọ gbogbo ẹ̀sùn tó fi kàn mí ilé ẹjọ́ yìí bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí olúwa mi kété tí jùmọ̀kẹ́ jáde ní ilé ìwòsàn tí wọ́n ti wo àrùn ọpọlọ ó padà lọ sílé bàbá ẹ̀ èmi bẹ́ẹ̀ sì lọ yọjú síbẹ̀ mo lọ ń wò ìgbà náà ni ó wá di wípé mo bẹ̀rẹ̀ sí fipá bá ìfipá bá tí mo bá lò yìí ló yí sí oyún tó ní èyí tó fi bí ọmọ ọkùnrin tó ń ṣe ọmọ ọkùnrin lẹ́ẹ̀kejì fún mi ọmọ tí èmi á lè pè ní adérọ́pò olúwa mi àwọn. Eh, agbẹjọ́rò ìjọba wọn ní mo nínú fùfù ẹ kò bá má rí bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá ní ọmọ ọmọkùnrin for that matter nígbà tí mo dẹ̀ wá rí wípé ẹlòmíì fẹ́ máa gbà ṣé mi ṣe lójú ẹ̀mí mi ni bá fọwọ́ nulé àwọn arówólò bá gbé ọmọ mi kúrò bẹ́ẹ̀. lẹ́kàn. ẹ wo agbẹjọ́rò ẹ jẹ́ kí n sọ tẹnu mi. excuse me. sáré yaba yìí agbẹjọ́rò mi ara mi yá. ọ̀gbẹ́ni lẹ́kan. olúwa mi. bo lọmọ náà wà báyìí. olúwa mi a lè máa sọ yẹn bí báyìí a lè sọ́nsìn ibi tọmọ wà ó wà láyọ̀ àtàlàáfíà mò ń tọ́jú ẹ̀ ni. màá fẹ́ kó sọ ibi tọmọ náà wà báyìí. ẹ má yẹ ká sọ yẹn bí yìí sìn. olúwa mi màá fẹ́ pé. Pe kẹyọ̀ǹda ká lè tọrọ fún adjournment nítorí pé client mi tẹ̀ ń wò yìí yálàyà akọ ibà ló ń ṣe. ọ̀dà nǹkan. ẹ wò mi ò ní bà agbẹjọ́rò mi ò ní bà yálà akọ bà ẹ wò mo mọ̀ ọkọ tí mò ń sọ mo mọ̀ ọkọ tí mò ṣe. my lord ẹ rí i pé ara rẹ̀ kò yá rárá so màá fẹ́ ká tọrọ fún adjournment thank you my lord. prosecution counsel ǹjẹ́ ẹ gbà pé ká sún ìgbẹ́jọ́ náà síwájú. <laughs> Ah, my lord ah, agbépo lájà ti jẹ́wọ́ tó bá jẹ́ ká sún ìgbẹ́jọ́ síwájú láti lè yọ gbogbo kò mú òkun tó ń dá họ́wùhọ́wù sílẹ̀ mo fara mọ́ ẹ jẹ́ ká sún síwájú ká lè yọ gbogbo ètò bá ta kókó ń bẹ̀. thank you my lord. mo sún ìgbẹ́jọ́ náà sí on the fifteen of July two thousand and one. lọ́yà ẹ má bọ̀ nbí ẹ kú iṣẹ́ mi olúwa ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni. kí ló dé gan. mo dẹ̀ kẹ́ fẹ́ kẹ́ bá ń handle ẹ̀ with a serious mind. ẹ wo ọmọ tó wà ní police custody mo try láti fẹ́ rí kémi rẹ̀ discuss wọn jẹ́ kí n rí but mo mọ̀ pé ilé fi ṣẹ́ṣe fi ṣiṣẹ́ ṣe as a lawyer láti bá mi rí tẹ́ ẹ bá rí i kẹ̀kàn bí ìbò lọ yìí sí kó gbọmọ yìí kalẹ̀ iyekíye tí ọba gbà mo láti nà ẹni ẹ̀yin gan mo tó rẹ́dì máa tún fún ní additional money torí àwọn sẹ́tẹ̀ǹsì kù mí. chip kí ló dé tó wá ṣàwọn lára o ní kéèsì ẹ n tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ ká settle out of court torí ọ̀rọ̀ ọmọ náà ti ká mi láà débi wípé ìka pọ́mọ tèmi ni wọ́n ń rojú ẹ̀ ní kóòtù ká. ẹ bá dẹ̀ ti fi gbogbo ilé lọ everybody ní kóòtù látijọ́ yìí náà bóyá ọ̀rọ̀ náà tiẹ̀ ti lójú tó i mean i ah ẹ̀yin ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ kó sú yín ẹ má jẹ́ ọ̀rọ̀ mi ó sú yín bí mo bá ṣe fẹ́ ni ẹ bá mi tó ẹ bá mi rí ká parí ẹ iye kí mo rẹ mi ò tẹ fẹ́ kẹ́ni ká parí ẹ ká dájọ́ má dá sí mọ́ kẹ́ni bọ́dì ọ má dá sí mọ́ ẹ bá ti sọ gbogbo eléyìí ní court torí ọ̀rọ̀ kàtìkàtì tí bọ̀ yẹn ń sọ láàárọ̀ yìí ní court in fact kò tiẹ̀ bá mi sọ anything tẹ́lẹ̀ gbogbo ẹ̀ kọ̀ in fact i i ṣẹ́rí ẹ fi lẹ́yìn olẹ̀ ntọ́ ó lè mọ̀mọ́ tí ń ṣe ẹ fi lẹ̀ pẹ̀lú àìmọ̀ tí ń ṣe o sáwà sì mọ̀ ń táwa ń ṣe àwa kẹ́kẹ́ jọ ò settle out of court ni kádẹ̀ náà yẹ kí yẹ tá a bá lè náà lé lórí bẹ́ẹ̀ ni mo fẹ́ ẹjọ́ bí mo ṣe fẹ́ nìyẹn ẹ bá mi rí iyekíye tí ọba gbà egbò lọ́gbọ́mọ sí kẹ́ni kankan sì mọ́ dà sí mọ́. anyway um, màá bá sọ́ṣà ah, ẹsẹ̀ um, gbogbo ètò sọ ní court láàárọ̀ infact. ṣé ètò ń sọ kóòtù orí rẹ mi. àmì làmú rárá i just láti jẹ́ bí nǹkan kan ṣe báyìí. Ah, yọ jẹ bẹ́ẹ̀ náà. ó jẹ́ kẹ́yìn gan wọn ti sọ wele ní court káwọn àti fi lọ látijọ́ yìí àbá ti mọ alpha. mo sọ̀rì mo um, sọ̀rì mo sọ̀rì ọ̀rọ̀ ọmọ yẹn ṣe hmm. ká mi láàkọjá bó ṣe yẹ ni ẹ jọ. ẹ jọ ní ẹ ṣe lọ́yà thank you màmá retí yín o. Hmm. ọpẹ́ ara. olúwa ni mo dúbà ní ẹ jọ ẹ̀yin ọ́fíìsà wa ẹ jọ nǹkan tí mo pè wá wọnú lé sí ṣe rí ọ̀rọ̀ tó délẹ̀ mi ò kọ̀ láti ná iye kíyè wípé kó fi parí torí pé mi fẹ́ kíyà ò jẹ nìkan kan. mo fẹ́ ká parí ẹjọ́ yìí láàrin ara wa sọ̀rọ̀ mi yé kí ọmọkùnrin kó máa lọ lálàáfíà. ọmọkùnrin wọ̀ wá lẹ́kàn ọmọ tó jẹ́ wọn ló máa kú sí ẹ̀yin dẹ̀ lọ láàfíà o ṣùgbọ́n ẹ̀wọ̀n nílé kan máa kú sí lẹ́kàn tí ó fipá bá ìyàwó yín lò pọ̀ kì í ṣe kan kì í ṣe méjì ó fún lóyún ń gbọ́ bímọ tán ó wá jí ọmọ gbé nílé yín ọmọ tẹ́yìn ń bá tọ́jú àá ah, ó wá jí ọmọ ẹ̀ gbé ẹ̀ wá ní kàn fìyẹn lẹ̀ kó máa lọ kò sí ní tó jọ ẹ̀ tí wọ́n bá yẹ bẹ̀. ẹ jẹrẹ ọfíìsà mo fẹ́ kẹ́ ẹ ní sùn. kí ni gbogbo tẹ́ ẹ̀ sọ lẹ́nu ṣé tẹ́ ẹ̀ ń tọ́ ẹ̀ láti sọ sí ni pé ẹ̀yin ọ̀daràn yẹn lẹ́wà àbí ẹ fẹ́ yanjú tara yín. ẹ jẹrẹ nítorí ṣẹlẹ̀ ni pé ṣé ẹ rí ẹ tẹ́ ẹ pé lọ́ọ̀daràn yẹn á wù mí pé ẹ jẹ́ ká dáríjì ẹlẹ́ṣẹ̀ ẹ jẹ́ ká yọ̀ǹda lẹ́kàn kó máa lọ. olúwa ikọ̀ náà tó ní ká dáríjì ẹlẹ́ṣẹ̀ òun náà ló ní ẹlẹ́ṣẹ̀ kọ́ yóò lọ láì jìyà lẹ́kàn á jìyà eléyìí o á jìyà ah, ó wá jí ọmọ ara ẹ̀gbẹ́ ńlẹ̀ yín ẹ̀dẹ̀ ní kó lọ láì jìyà ẹ̀wọ̀n àgbẹ̀ máa kú sí lẹ́kàn àfi kí n fi ṣe ọlọ́pàá lẹ̀. ọ̀dà ẹni sọ̀rọ̀ ẹjọ́ ẹni sọ̀rọ̀ olúwa mi ẹjọ́ kò pọ́sibù kó dẹ́ ìlú mi lákọ́kọ́ yẹn dúró ọ̀rọ̀ ká tó pe àwọn wọlé. Ah, kò lè ṣeé ṣe bẹ́ẹ̀ bàbá. bàbá ẹ ṣe ká sọ láàrin ara wa. ká sọ láàrin ara wa bẹ́ẹ̀ni. ẹ ṣùgbọ́n ó dàbẹ́ pé ẹ̀fẹ̀ gbọ́ tèmi ní tí mò ń sọ fún yín ni wípé ẹ jẹ́ ká yọ̀ǹda ọmọ ẹ̀ kó máa lọ ẹ sábẹ̀ kó gbọ́mọ kalẹ̀ fún mi. bàbá náà lè yọ̀ǹda torí ṣe ah! ni. ó wá jí ọmọ gbé nílé yín ọmọ tẹ́yìn ń bá tọ́jú ah! ó wá jí ọmọ ẹ̀ gbé ẹ wá ní ká yọ̀ǹda ẹ̀. kò jọ ọmọ gbé. òǹkọ́ lọ́lọ́mọ èmi mú lọ́mọ. ẹ jẹ́ lóun tẹ́ ń sọ dáadáa bàbá. òǹkọ́ lọ́lọ́mọ. ó dà ta ló rèé pẹ̀. òǹkọ́ ló rèé pẹ̀. Ah! èmi mo rí èpò ẹ̀. èmi mo rí èpò ẹ̀. ẹ̀yin lẹ ṣe kí ni. ọmọ tèmi ni kì í sọmọ lẹ́ka. olúwa mi ṣẹlẹ̀ tí gbọ́nsìn hmm. ara nǹkan tá a ti ń sọ láti jọ yìí nìyẹn pé client mi lẹ́kàn ní ìrọ̀kan ṣe ń pa rape yẹn rárá òun ni bàbá yìí ń sọ ń sìn. agbẹjọ́rò ẹ jẹ́ àfihàn lẹ́nu apá ibi pé bàbá lórí ìfọmọ yẹn ẹ̀sìn yẹn lẹ̀ torí pé ìwádìí táwa ti ṣe pínípíní ó ti fi yé wa pé lẹ́kàn ló ní ọmọ torí òun lórí ìbòbìnrin òun ló wá ń bá ìyàwó yín fipá lò pọ̀ nílé yín òun ló ní ọmọ òun lè lọ wá jí ọmọ ìgbé nílé yín. Ah, ah, irọ́ lẹ́ẹ̀kan kọ́ ló bímọ èmi ni mo lọ́mọ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan wo èmi mo lọ́mọ. bàbá hmm? kí ni gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ṣé ẹ dúrọ̀gì ọmọ yìí ni àbí ẹ lo àfẹ́ẹ̀rí fún un. tẹ ẹ bá ní mo dúrọ̀gì mo dúrọ̀gì ẹ. ṣé ń gbọ́rọ̀. ìmọ̀kẹ́ kò ṣe pẹ̀lẹ́ lọ gbé fáìlì wọn. fún màdámù pé kó padà wá. bẹ́ẹ̀ni. ó sọ fún un. bẹ́ẹ̀ni. ó rí snowball Ah, it was not the gbogbo ìgbà tí wọ́n ti ẹ̀ drug ọmọbìnrin ẹ̀mélòó nílé kan ṣe náà ẹ̀mélòó lẹ́yìn ṣe tèmi ṣe pípọ̀ ń èmi mo ṣe yín pọ̀ ń bẹ̀ ẹ̀mélòó ti lé ò ṣe kankan. ọ̀rẹ́ ní Hallelujah. kílẹ̀ sọ yìí. máa bínú lọ wá. ẹ wo àkóbálẹ̀ ń wá sí ẹsẹ̀ ara yín ọ̀ràn ńlá dẹ̀ ni ẹlẹ́ dírọ̀gì ẹ lẹ́wọ̀lẹ́ ń kó bára yín ìbá. èyí ti rí àkóbá bò. ṣé mọ̀ pé ńgbà tí obìnrin bá ti ń lajú báyìí lẹ́kàn ló ń rí. lẹ́kàn lẹ́kàn tó ìwọ ni lẹ́kàn lẹ́kàn ìwọ ni. Don't touch me. Make a care. A mini, mini. àyèyàn officer, I ẹ rí ọ̀rọ̀ tẹ́ ń béèrè olúwa mi, olúwa ràn yín lọ́wọ́. Ṣé ẹ rí nígbà tẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi? Èmi náà rẹ́dí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú yín nígbà tí ẹ ti ń gbọ́ nípa pé ṣe mọ̀ pé Lékan òun kọ́ ló lọ́mọ èmi mọ́ lọ́mọ bó ṣe wá ọmọbìnrin, ọ̀rẹ́ lèmi rẹ̀ sọ̀rọ̀ mi yìí adèjọ da business papọ̀. that man that chief arúgbó is a very dangerous man èèyàn burúkú gbà. mo sọ fún ọ̀rẹ́ mi torí fáà torí business tó wà láàrin popsi ẹ àti chief arúgbó lò pé ṣé àsọdẹ wà ń bẹ. a lot is wrong. èso ọ̀dà ojú kòkòrò ọlọ́nkọ́ máa ju à ń bẹ̀ sọ̀rọ̀ mi yé ṣùgbọ́n mi ò fẹ́ kíyàwó dọ́mọ yìí náà at the same time fọmọ ìmọ̀ra wípé kó wá mójútó bísínẹ́sì bàbá rẹ o ṣe rí ìyàwó mi yẹn executive director mi ni kò bímọ rárá. ẹ̀jẹ̀ ìṣòlójú ìgbà tí mo sọ̀rọ̀ náà lẹ́nu ọ̀ṣọ́. tíìfù mi wàhálà dé ẹ̀rọ aṣọ mo wá fẹ́ àríǹdì wípé nígbà tí ọmọbìnrin ti bí sọ pé òun ò fẹ́ àgbàlagbà àbọ̀rọ̀ mi ò yé màá ní ká gbé àwọn méjèèjì kan travel kọ́mọ yẹn dàgbà kí wọ́n àjọ darí wálé nígbà tí eléyìí lóun ò fẹ́ àgbàlagbà ẹni ni pé kò fẹ́ ọmọ àbọ̀rọ̀ mi. lóòótọ́ ìyàwó ni ṣùgbọ́n kì í ṣe ìyàwó kan tá a lè máa fojú fo àṣìṣe rẹ̀ ó ní àrùn ọpọlọ àkẹ́bàjẹ́ tó ní tiẹ̀ di méjì ọwọ́ ajẹ́ kó rà kó sìn ní nítorí ìdí tó bá sẹ̀ ẹ̀já gbé ma bá wí ẹ̀tọ́ sọ́nà tó bá fẹjọ́ sùn ní èmi náà mọ̀ gbọ́n tí màá fi ṣe bí ìgbà wípé mò ń gbọ́ ṣùgbọ́n mo máa bọ̀rọ̀ sí jẹ́ ọjọ́ bó ṣe jẹ́. ṣe rí ìyá ọmọ tó bí ọmọ tí mo gbà ẹ pé ẹ máa máa tọ́jú kò fi gbogbo ara gbádùn rà ṣe fún yes. oh my god Only mental problems. Only. ní akọdẹ ni ó bugi jẹ ó buyàn jẹ. kó dẹ́kun mọ yẹn thank you ntí mo rí tí mo fi gbà yín experience mi. so ẹ jọ̀ọ́ tí ẹ bá bẹ̀ sí pàfọ́ọ̀mù dìtì yín tẹ̀ ń ṣe bó ti tọ́ àti bó ṣe yẹ ọmọ yẹn tàbí ẹni tó bá rí ó lè rò pé orí yín dàrú tàbí ẹ̀yin náà ya wèrè ẹ̀yin ẹ má wọrí. bẹ́ẹ̀ kí n pa mí kò sí nǹkan kan tó dàbí ìwèrè nù wà mí thirty five years experience and London trend ẹ gbádùn mi bí ṣe máa tọ́jú ọmọ yẹn kò dákọ́ ọmọ yẹn kó súnmọ́ màá mọ bí ṣe máa separate òun àtọmọ yẹn títí ọmọ yẹn tó máa fi wà lọ́tọ̀ tó máa wà lọ́tọ̀. Ah, kì í ṣe pé mo ìṣọ́ọ̀tì yín mò ń fi yín lọ́kàn balẹ̀ ni pé ẹni nǹkan tí wọ́n bá lè sọ nípa yín ẹ̀yin ẹ má sọ̀rọ̀ mi ò ní sáàkì yín ẹ mọ bájú títẹ lọ. bó ṣe dé nìyẹn o ẹ̀yin ilé kakọ́ ló ní ọmọ o èmi ni mo ló mọ o èmi mo sì lọ gbé ọmọ sọ̀rọ̀ mi yín o èmi ni mo wá àrẹ́ǹdì tẹ́bí lọ́ọ́ rẹ̀ tí ọmọ yẹn gbé nínú ilé mi gan-an nínú ilé tí iná ti wá jí gbé. Eh. Eh, now ṣé a gbọ́ pé ẹ̀yin lẹ jí gbé nínú ilé yín yẹn alákọ̀ọ́kọ́ nìyẹn hmm. ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ta ló jí gbé àti ẹlẹ́ẹ̀kẹta. Eh, èmi mo kọ́ gbé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì òní ò gbé. ẹlẹ́ẹ̀kẹta ńkọ́. rárá ẹnìkankan ò gbé lẹ́ẹ̀kẹta. orí ẹ̀ẹ̀mejì yẹn náà la ìwà yín sí. Hmm. làtí èrè kẹsàbà ń wọ́ náà kẹ́ ẹ rí. ẹ̀sìn ọ́fíìsì àlọ́dà ọ̀hún. ah madam. dadi wọn lè pè mí. ta ló tó mọ̀kẹ́ kí ni wọ́n tó wá ṣe. wọ́n lè pè mí. mo lọ síbẹ̀ yẹn. ṣé madam olúwa mi ẹ jọ mo tó rọ gáfárà. níwọ̀n ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ madam là ń sọ kí àwọn náà dúró gbọ́ ó dúró irú dúró wò lẹ tó lélẹ̀ yóò tó máa dúró kó tó máa dúró sọ̀rọ̀ ilé ọ̀dà níta ní àwa méjì aṣọ àwa mẹ́ta ká parí ẹ̀nìrọ̀ àwa mẹ́ra àwọn ọmọ tó ní ká ṣe báyìí ẹ lọ rè gbé ọmọ ìwá sí ibi tọ́ ọ̀rọ̀ yìí ǹdẹ́ ní fowó pa olúwa mi báyìí ní ìsìn. bàbá olú ò lè pa wọn kánìkà pọ̀ ìyẹ̀ni ìyẹ̀ni. ìyẹ̀ tó burúkú lélẹ́yìí o. ìyá máa bọ́rọ̀ lọ́ọ̀kùn sí náà lè gbọ́nú ẹ̀. bàbá kí ẹ̀ ẹ ṣe bí ẹ̀yin náà lè sọ pé dádì ń pè mí sí i. nígbà tí dádì ń sọ̀rọ̀ wọn ní. dádì ṣé kò sí o. ìwọ ní sùúrù jẹ. ẹni ẹ̀yin lẹ rèé madam ẹlẹ́yin lẹ ni ọmọ ẹ̀sọ́ ẹ̀sọ́. dádì dádì kan ló na ọmọ lẹ́kọ̀ọ́ ló na ọmọ dádì ò ní bá mi lọ wọ́ọ́ jáde jáso tòótọ́ jáso tòótọ́ nìkan ló lọ mọ́. wọ́n ń bí ìdúró mi kan ìwọ dúró báyìí má dà sọ̀rọ̀ yìí. nígbà tó dáa má dà sọ̀rọ̀ má má dà sí má. bàbá kọ̀kẹ́ rárá kọ̀kẹ́ ẹ wo ibi ọ̀rọ̀ dé dúró ní ìsè sọ̀rọ̀ mi yẹ ẹ jọ̀ọ́ n tí mo fẹ́ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe kí ẹbẹ̀ lẹ́ka kó gbé ọmọ fún mi tó bá ti gbé ọmọ fún mi kẹsì fílẹ̀ kọ́ lọ. tẹ́ ẹ bá lè ṣe fún mi mo rẹ́dì láti fún ọ ní four million ọ́fíìsà kìíní ọ́fíìsà kejì four million ọ̀gá wa gan four million. ẹ jọ torí ọlọ́wọ́ ìjọ. Ah, four four million. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú. ẹ ẹ olúwa mi ẹ jọ olúwa mi olúwa mi ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ olúwa mi mo kù bẹ́ẹ̀ mo tọrọ gáfárà. ẹ fẹ́ mo gba bribe nínú ọ́fíìsì mi ẹ fẹ́ gba bribe. ẹ̀yin lè má gbà ṣe mo fẹ́ adájọ́ lẹ́yìn ẹ jẹ́ ká wá gbà á. what. bẹ́ẹ̀ ẹ máa gba four million. ẹ lè ju àwa sẹ́wọ̀n lẹ́tà ẹ ṣáàjẹ́ kakọ́ gbà náà ká mọ́ a máa ṣẹ̀wọ̀n fún. ìwọ ló pa olè yìí fẹ́ jẹ́ báyìí. Ah! olúwa mi. ẹ ò mọ ṣe yín ṣe o. olúwa ìgbà ló ká mọ́ tá a máa torí ẹ̀ ṣẹ̀wọ̀n. ẹ ń tẹ́wọ̀ pé tó ṣe kò dáa ẹ fẹ́ gba báyìí. olúwa mi. four million ẹnì kankan wa. ọfíìsà ọmọ àgbàlẹ̀ yìí o. ẹ jẹ́ ká gba olúwa mi. olúwa mi. ẹ bàbá olúwa tí olúwa mi bá ní àwọn òfẹ́ four million yẹn Baba, ẹ pín ilé tiwa. àwa á ṣe ètò àwa á ṣe ètò ọmọ yẹn lẹ́kàn á gbé ọmọ yẹn wá. ṣé check lè fẹ́ kọ fún wa ní àbí cash bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ẹ jù ẹ kọ ẹ kọ check eight million tiwa pọ̀ ń kí n torí kan lọ bẹ lẹ́kàn nísinsìnyí wọ́n á bẹ lẹ́kàn nísinsìnyí wọ́n á gbé ọmọ ẹ pàbí àbí mhm. ẹ four million yẹn kébì kọ́kọ́ ti yẹn mú náà eight million kí n ti mú náà. eight million. àyànjú ẹ tí bàbá gan ọba gbà. ẹ pápọ̀ wọn ti wá ẹ kọ́ lórúkọ mi. ẹ jọ wọn. ẹ kọ́ lórúkọ mi. ẹ jẹ́ kí n kọ́. ẹ wọ bàbá tí ẹ bá kọ ẹni tí ní ọ́fíìsì máa olúwa mi lọ. but nígbà yẹn ní ẹkọ ọlọ́pàá jẹ ẹni máa gba bread. olúwa mi tẹ́ bá fẹ́ kọrọ ìyanjú ẹ jẹ́ ọkọ bẹ́ẹ̀ bá dẹ̀ lọ wa lẹ́wọ̀n àwa á lọ ṣùgbọ́n ẹ jẹ́ káwa ìgbà owó yìí àwa ní owó yìí. bàbá kọ ẹ jẹ́ ọ̀rọ̀. bábí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbà wọ́. ẹ jẹ́ kí bàbá kọ olúwa mi. ìdí ni kẹ́ ẹ rán wa lẹ́wọ̀n ó dà ẹjọ́ olúwa mi. olúwa mi ẹ jẹ́ kó ẹ jẹ́ kó ẹ jẹ́ kó ẹ jẹ́ kó ẹ kó mọ́ mi jáde mọ́ níbi ọlọ́run. olúwa ni olúwa ni ah! bàbá kò ṣẹ́ẹ̀kì wọn. ẹ máa gba owó yìí. olúwa mi ẹ rún wọn lẹ́wọ̀n. ẹ ẹ tí bàbá dẹ́wọ̀ dẹ́wọ̀ gbogbo tí bàbá yìí sọ lẹ́nu ohun tí ọ̀tọ̀ sí òfin ni. olúwa nígbà míì sẹ́rí nǹkan tí ẹ ti ẹ̀jókòó ló wà ẹ̀jókòó ẹ̀jókòó. alẹ́ ẹ máa gba sẹ́ẹ̀kì. bẹ́ẹ̀ ni mo dìyẹn mú ẹlẹ́dá mi mo dìyẹn mú kò gbọ́dọ̀ jábọ́ kò gbọ́dọ̀ jábọ́ mẹ́. mo sori rẹ kò gbọ́dọ̀ jábọ́ o jábọ́ mẹ́ kò gbọ́dọ̀ jábọ́. <laughs> Eh, mo sori rẹ o ẹlẹ́dá mo dúpẹ́ o. haba ọ́fíìsà ẹni sùúrù ẹni sùúrù máa tún ayé yín ṣe o ní tí ẹ gbà ẹ máa tún fún yín lómi ṣe ẹ ṣá jẹ́ kí ọmọ yẹn kẹgbẹ wá fún wa. bàbá ọmọ yín á dé kí ni mo wí ọmọ yín ń bọ̀ àìjẹrè. olúwa mi ẹ ní sọ̀rọ̀ kankan ni. kò sọ̀rọ̀ ọ ẹlẹ́dá mi mo dúpẹ́ o. ẹ ọfíìsà yín. ọfíìsà ti pọ́blẹ́mù ẹ̀. olúwa mi pọ́blẹ́mù rẹ̀. ọfíìsà mi. bàbá wo ọmọ rẹ. ọmọ wo bàbá rẹ ẹ wo ǹjẹ́ ẹ mọ tó ṣẹlẹ̀. mo rò pé wọ́n rán àwọn méjì kan tí wọ́n lọ rí gbé ọmọ yẹn nínú bóòtù yẹn. àwọn méjì. àwa náà rí a ò jù bẹ́ẹ̀ lọ àwa náà rí a ò jù bẹ́ẹ̀ lọ o àwa aláìṣe bẹ̀ẹ̀bẹ̀ nu bó ti ọlọ́lá ńlá. débi wọ́n ti débi lẹ́tà náà wà mí bẹ́ẹ̀ ni sà kò sà lẹ́sẹ̀kẹsẹ̀. captain Dembisa ẹ àwọn ọmọkùnrin méjì kan ni wọ́n wá wọ́n ní ká gbé ọmọ tí ẹ kò sí problem sir lẹ́tà náà wà ń bí mo ti rí mo ti rí signature yín bẹ̀ bẹ́ẹ̀ ni sir kò burú sir order out sir yes sir ilé màá lọ ti ẹ ǹlẹ́ o ẹ rọra ẹ rà ń bẹ́ o. ń bẹ̀ o. olúwa mi ẹ fi kalẹ̀ sí i hmm. olúwa mi evidence ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà lórí ẹ. put it there. ẹ ìfàlà ìdálẹ̀ ni bàbá yìí. olórí burúkú ni bàbá yìí. olórí burúkú dẹ olórí burúkú náà dẹ ni bàbá yìí máa bá kú ó pẹ́ tá a ti ń tẹ̀lé bàbá yìí lẹ́yìn at hmm. a point gbogbo ọ̀rọ̀ ìdojúró náà pé kò fẹ́ yé wa mọ́ a ti fura pé ó ti di ségesège àwọn náà wa àwọn farabalẹ̀ ṣé yorùbá ní tí ojú bá farabalẹ̀ á ṣe kí ni arimu gbogbo ìrìn bàbá yìí àwa bẹ̀rẹ̀ sí mọ́nítọ̀ yín gbogbo fóònù lẹ́yìn fóònù ọ́fíìsì gsm pàápàá gbogbo ẹ̀ lábọ́ọ̀gì títì mi ó àjọ ń lọ ni ṣùgbọ́n bàbá ò lè fura a tẹ̀lé débẹ̀ kò ṣe ẹ mọ bọ ẹ mọ bọ ẹ mọ bọ ẹ káàbọ̀ sà. ẹ lẹ ẹ kárí ọmọ ńkọ́. ah chiama ọmọ ẹ ti gbé ẹ ti gbé láàárọ̀ yìí ẹ ti gbé wọn àbí àwọn táwọn ọkùnrin méjì tí wọn wá. ọmọ gbọmọ ẹ̀yin ilẹ̀ rọ́yọ̀ wá láàárọ̀ ìpè kan wá gbé. èmi. bẹ́ẹ̀ni ẹ kọ lẹ́tà ẹ kọ lẹ́tà fún ẹ sáìn ni ẹ. orí yín burú fún tẹ́ ń sọ yìí o èmi rẹ̀ máa wá pé máa gbọ́mọ nígbà wo èmi. ẹ tún pè wá lórí gsm yìí wípé àwọn ọkùnrin méjì náà kọ̀ wá o. èmi. bẹ́ẹ̀ni. mo mo pè é èmi pè lórí gsm. a bá yín sọ̀rọ̀ a bá yín sọ̀rọ̀. mi tẹ́ ń bá sọ̀rọ̀ òkú mi àbáyé mi lẹ bá sọ̀rọ̀. ẹ̀yin fóònù fóònù wa àwa tún wá pè yín padà láti confam. lórí gsm rẹ ní. lẹ́tà náà wà níbí báyìí. Oh! mú lẹ́tà náà wá mú wá. ẹdú ẹdú ẹdú òkú mi àbáyé mi ló ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ gbọ́mọ fún yàn. lórí lórí gsm yín ta ngbà tẹ tún tẹ tọ́jú tẹ máa lọ àtúndá wọn dúró ká lè confam o làbá tún pè yín lórí oh! gsm nọ́mbà náà. confam tí ọ̀pá ọlọ́sọ̀ wọ́n confam kìnnì ọ̀ confam kìnnì captain ó confam. ẹ bá wa sọ̀rọ̀. confam tí ó pa ẹ nìyẹn lẹ́tà yẹn mi mú mú lẹ́tà wa mi confam orí ẹ̀ ọ̀gá. tara sign signature yín rèé èmi. bẹ́ẹ̀ni èmi a lè bá yín tiyàn tá a bá ti rí signature yìí. òkú mi lọ sáyìn ilé àbáyé mi mò ń sùn gbà náà ni àbí mo kú <laughs> dákú pé lẹ́tà náà mi èmi kọ lẹ́tà. ẹ ti pa mí ẹ ti dáhùn abẹ́rìn sí i ràn gbogbo kò sí bí bá a ti mọ náà rè. mi ò kọ lẹ́tà kankan mi ò fóònù yín bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ yàmàyàmà o. tí mo jẹ́mà sọ ẹgbó ni àdúrà owó tí mò ń ná fún lórí sẹ́tẹ̀ǹsì ẹ sọ fún mi nítorí yẹ fún wọ bí bí bí ṣe bẹ́ẹ̀ let me tell you ẹ wò máa da irú ẹ máa lọ máa pẹja máa pẹja lóye. bẹ́ẹ̀ ti tó nìyẹn sa ẹ má ṣe bẹ́ẹ̀ sa. èmi gbọ́ mọ́ abẹ́ ń ṣeré captain. ẹ mọ ẹ abá yín sọ̀rọ̀ sa. chairman sa chairman. thank you báyìí nǹkan bàjẹ́ ìdúró sọ mi níbi tí a gbọ́ mi pamọ́ sínú boat mi ò mọ̀ bọ́ ọmọ. mi ò bọ́ ọmọ. mo fò àwọn olórí burúkú tí mo fi sílẹ̀ wọ́n sọ pé mi kọ lẹ́tà èmi fóònù ìyá máa já wọn yẹn èmi mọ̀ sọ ìyá máa jẹ wọn ìyá máa jẹ wọn. jíjẹ pa mí o mi jẹ́ mo ní fẹ́ bẹ̀rẹ̀ ah chief chief ẹ gbọ́ èmi ọlọ́mọdé mo lórí burúkú dọ́wọ́ fọ́ ẹ bá bá ẹ yẹ yẹ ẹ gbọ́ ọdún yìí fọ́ ẹ ríro lójúmọ́ tí èmi kíkí lójú mi fọ́ sí ju yìí fọ́ kíkí ni mo kọ̀ sí kí ni mo kọ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín máa bá yín sọ̀rọ̀ ẹni ẹnu mìíràn kò sí nǹkan tí mo bá yín sọ tẹ̀lé ó make sense láyé mi kò yí bẹ́ẹ̀. ẹ fi ẹ̀jẹ̀ rí nígbà kan tí mo ti dúró sí ṣé bẹ́ẹ̀ ṣe pè mí lélẹ́yìn ẹ wá ọmọ ẹ fún mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. wo kí ni n tó ń sọ yìí táwọn èèyàn ń ṣe wèrè má pé ń wèrè má ó sick ni eh, and that is gone. kì í ṣe wèrè. kì í ṣe wèrè. kí ni aláwọ̀lẹ̀ ooo aláwọ̀lẹ̀ gbogbo àwọn wèrè asínwó lórí burúkú tó wà lójú títì tó ń lóyún kiri ọ̀rọ̀ àwọn ẹ̀ tó fún wọn lóyún. bẹ́ẹ̀ ni mo sọ ẹni bá ti ń ju gbàgà tó jù sí yàmá wèrè tòun náà ti di wèrè tó bẹ́ẹ̀ bá níwèrè lọ́pọlọ bí ẹ̀jẹ̀ wèrè tàṣọpọlọ yín ẹni máa wà báyìí kí ni mo sọ fún yín mo ní kẹgbà ọmọdé lọ́wọ́ wèrè ní oṣù méjì gbogbo lẹ́yìn òní rí báyìí kí n gbọ́mọ oṣù méjì lọ́wọ́ ọmọ tó ń múyàn lọ́wọ́ ṣé wọ́n lè gbárù ẹ̀ ẹ̀ gàn èmi gàn ọmọ tó fẹ́ gàn tẹ́ ẹ̀ bá gàn ní. ṣẹ̀ṣẹ̀ kórè ẹ̀ dà wò. tí bàbá sọ pọ̀ pẹ̀lú fún yín. èmi bẹ́ẹ̀ ni mo sọ fún yín. o kò bẹ́ẹ̀. má má má jẹ́ mi o má bù ẹ́. ṣayé ọmọ á lè kí ni fúdù wà fún kí ni finibọ́tù wà fún ṣẹ́wúrẹ́ náà ṣẹ́fúnni àbí ewúrẹ́ àbágùntàn. torí ọmọ ọlọ́mọ ló múra kankan ti báyìí. ìbá bẹ́tà gan kí wọ́n gan kú ya wèrè kó o sì bí ma ọ̀yà àdúgbò ṣe pọ̀mọ̀ yẹn ń wèrè lọ. tálọ́ bẹ̀rẹ̀ tálọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ burúkú tó wà lẹ́sẹ̀ tálọ́ bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ pẹ̀lú ìjọ burúkú tó wà lẹ́sẹ̀ tẹ̀kú tó nǹkan tálọ́ ìwọ̀n ìlànà ìmọ̀ ṣẹ́ báyìí. tí wọ́n bá rí rẹ̀ ọmọ pé wọ́n gan ló yẹ kí wọ́n mú so ló yẹ kí wọ́n sọkùn wọn mọ̀ sọ kí ló fẹ́ gbọ́ wọn ní pé ìjà ló ń gbẹ̀yìn àjẹ ẹgbẹ́ ọbẹ̀ tà kó gbẹ̀yìn ìjà olóńgbẹ̀yìn máa bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá kí ẹ sọ fún ẹ lábàárẹ̀ táyọ̀ ọ̀nẹ̀sẹ̀ kọ́ mú káyìndé káyìndé ó sì lè ṣẹ̀ kọ́ àbí dòwú ìwà àti wèrè ibi tẹ́jọ́ ti sí ibi dẹ̀ jọ pín sí nìkẹ́ kóṣù burúkú ara yìí máa dọ̀ sí. jáde nílẹ̀ my ẹ gbọ́ ara tí mo fi lọ́ọ̀ yàwó yìí kémi ò jáde ilé tèmi tèmi kọ́ tí wọ́n ń gbé tí mo lè dá síta at any time at any moment. o kọ́lé. mi ò kọ́. o kọ́lé. mo sọ ẹ́ di gbẹ̀wù dání mẹ́. mo bá yí ẹ̀jẹ̀ mo ọ́fíìsì kan mọ́ ẹ lọ́wọ́ mo gbalẹ̀ iṣẹ́ mọ́ ẹ lọ́wọ́. mo jẹ́ kí n sọ fún ẹ kúrò ní bọ́ọ̀dù ó ti tán lẹ́nu láti èyí lọ mi ò mọ̀ pé èèyàn dá ti dà ti báyìí ẹ mọ̀ pé èèyàn rẹ kí ni ọgbẹ́ sọ fún mi kí ni á ti tọ̀jú bọ̀ wọ́n olùsà ó wá kú bàbá ńlá bàbá ní. bí ọ̀rọ̀ àti ọgbọ́n máa dẹ̀ gé èmi mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ kí àkàtà ká máa gé. ìwọ tẹ́lẹ̀ get up my oh, ọkọ̀ wèrè bàbá dọ́nà yàyọ́ alẹ́ ló. gbogbo mo ti mo ti gbẹ́kẹ̀lé láyé mi o níbo mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo kú o olórí gbogbo ọmọkùnrin mo sọ fún tó gbà mo ní kó tiẹ̀ pa á kò lẹ́bi kò lára kò sí ọ̀tá bẹ̀rẹ̀ kò ní rọ kò bá mi mo ti fẹ́ bẹ̀rẹ̀ mo ní mama bóyá ayé mi lọ nílé ìjẹsùn ọgọ́ọ̀dù. Oh àgbẹ̀fà ló máa lọ ọ̀rọ̀ wọn máa wọ̀. àwa lọ mú paper bàbá àwa fi kọ note fúnra wa la mú lọ sí ọ̀dọ̀ àwọn ọmọọṣẹ́ wọn boat tọ́rọ̀ pé òun ló rán fi yọ̀ǹda ọmọ fún wa. Ah, ọ̀daràn wọ́n rò fún ìlànà káwọn gbọ́mọ wa orí burúkú tí ò jẹ́ kí àgùntàn ó níwo òun ló ń dààmú bàbá yìí òun ni òun ni orí burúkú náà dẹ̀ ló máa bá wọ inú ẹ̀wọ̀n ibẹ̀ ló máa kú sí olúwa mi. aláṣẹ mú bàbá ìdè ọgbà wa. kò sí problem. bàbá. bàbá pẹ̀lú ọjọ́ yìí ah, ọ̀dàlẹ̀ ni yín burúkú ni ìka ẹ̀yàn lẹ́yìn bàbá yìí ẹ̀yin gángan ni ọ̀dàdá àwa wípé ẹ̀ sọ kábà kàbá lẹ́nu ẹ̀ rojọ́ ọ̀rọ̀ àrùn ẹ̀ ojú ti ní nígbà tí irú èjì yìí ń wù bàbá yìí irú ìṣesílẹ̀ àkọsílẹ̀ wo lẹ́ ń filẹ̀ fún àwọn kékèké tó ń bọ̀ lẹ́yìn yín ah bàbá ẹ̀ ṣe èèyàn ẹ̀yin gángan ni àìdá àìdá tó ń gbénú ọmọ èèyàn ẹ ṣe ọmọlúwàbí ẹ wò ó mo ṣe rí bàbá inú ẹbí mi mú bàbá yìí lọ. àwọn ọlọ́pàá ìṣiṣẹ́ ń tòótọ́ ṣùgbọ́n criminal offence ni wọ́n lọ jílẹ̀ ẹ̀ẹ́dẹ́ ń bèbá yìí. bàbá ẹ parí mọ́ ẹ já màá sọ ẹ lọ́wọ́ lọ́bẹ̀ wá. ẹsẹ̀ kan lè ní pé ọmọ eré kò ní bàbá mi o ẹ má sọ ọmọ ìdánwò ẹlẹ́wọ̀n o ìyàwó náà ni. let's go let's go let's go ẹ já lọ ẹ já lọ ẹ já lọ ẹ ti já sí ó wà mí ní ọ̀pọ̀lọpọ̀ oṣù kí n tó lè get over shock nǹkan tó ṣẹlẹ̀ sáyé mi mo ti padà sílé àwọn òbí mi àwọn lọ́ọ̀yà ń gbìyànjú àti gba gbogbo ìní bàbá mi tí arúgbó fẹ́ jogún executive director sá lọ ìgbà tí ó gbọ́ pé wọ́n ti mú chief chief kedere ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí lórí ó pọ̀ àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé mo rí ọmọ mi padà àdúrà kan ni mo wá ń gbà wípé kí lẹ́kọ̀ọ́ dáríjì mi ṣé lẹ́kọ̀ọ́ máa gbà mí padà torí mo ní ìfẹ́ dé gangan mo nífẹ̀ẹ́.